nasibaka mina dunya má gbàgbé ìpín rẹ láyé wahsin kama ahsana Allahu ilayk ṣe dáadáa bọ́lá wọn bá ṣe ṣe dáadáa fún ọ inna Allah wala tabghi fil ardi fasad má má balẹ̀ jẹ́ inna Allah la yuhibbul mufsidin ọlọ́run ọba ọ̀fẹ́ òbílẹ̀ jẹ́ yẹn gbogbo ntọ́lọ́run ọba ọba fẹ́ tíyẹn bá ti ń lọ́wọ́ sí ọ̀rọ̀ yọ̀ọ́ máa dojúrò ni lójúṣẹ́ náà láti sàn án sọ pé man jaala le humu mahama wahida ẹni tó bá ṣe gbogbo ìdààmú rẹ̀ lọ́kàn ṣoṣo ìdààmú bó lòun ò ṣe ní tẹ́ni gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama sẹ́mi pé tó bí tí sọ abẹ́yẹn sọ ni pé ya Rasulullah àní o fún mi ní ro nǹkan kan tí màá lè ṣe tí ó jẹ́ ìwà àlìjánná mi ní fi wọ́ná tí ó lé mi jìnnà síná kí ló jíṣẹ́ náà sàṣàlá sọ ó ní kaffahu Allahu sa'ira umurihi gbogbo ìdààmú tó bá kù ọlọ́run ọba ó tó fún ومن تشعبت به الهموم من أحوال الدنيا ẹni tó bá jẹ́ kí ìdààmú ọ̀rọ̀ ayé kó pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ débi pé kò wá rójú ṣe tọ̀run lam yubalillahu min ayi awudi ati halaka ọlọ́run ò ní bìkítà èyíkéyìí nínú àwọn ọ̀gbun ìdààmú yìí tí ó gba halaka rẹ̀ tí parun ó gbàdébà. kurukurukurukurukurukuru ló fi jẹ́ pé gbogbo ń tàn máa ń ṣe fi sọ́kàn pé ìbáàdà ni kí ni túmọ̀ pé ìbáàdà ni kọ́lọ́wọ́n tó gbà lọ́wọ́ rẹ̀ o gbọ́dọ̀ ṣe é ní bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ṣé ń tọ́ fẹ́ ṣe ṣé haram ni ṣé halal ni lẹ́yìn ìgbà náà bóòlù òjíṣẹ́ náà sàlá sàlám ṣe ṣe àwọn ẹni síwájú kí ni bóòlù ni wọ́n ṣe dúró lé lórí lórí rẹ̀ ó pàtàkì tó o bá ṣe bẹ́ẹ̀ tó ní bọ́ bá wò wípé bó bá ṣe wù ló ṣe bí ò ṣe wù lọ́rọ̀ rẹ ọjà sí kọ́lọ́ wọn yà wáyà bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí a ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ká má gba àwẹ̀ pọ̀jù ká dẹ̀ má jọ̀sán pọ̀jù ká balance ẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ Ramadan bá a ṣe máa lo òru wa bá a ṣe máa lo ọ̀sán wa ìní ń kọ́ wa lọ́fi jẹ́ pé tí Ramadan bá lọ tán wọ́n fi at least yọmọ tá a bá lè gba ọ̀kan kádà kan sí yọmọlẹ ìtìlẹyìn àti yọmọlẹ khamis kama kama kẹrẹ rẹ tá a bá lè gbà yàn ó kéré tán po kọjá yìí pé ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run ká máa fi gbà wẹ̀ but ọdún wa lọ tán Ramadan nìkan là ń gbà Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ kò ní Islam Ramadan yẹn gan yọ̀fẹ́ nira bí ìgbà tó yẹ pé wọ́n wá gbé àké fún yàwó yìí pé kọ́ wa máa kọ́ máa fọ́ àkúta ní ọ̀ṣẹ̀ jẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn sọ pé watahujjul bayt kọ́ wa lọ sí hajj ìrìn àjò tó jẹ́ pé a wà láyé ṣùgbọ́n a jáde kúrò nílé ayé torí ń bọ́ bá ní labbaik Allahumma labbaik wọ́n lọ́mọ jẹ́ pé rẹ ẹni tó bá jẹ́ pé Ọlọ́run kí ṣe ìbọn ọjáde pẹ̀lú aṣọ obìnrin nìkan la gbà láàyè pé kó múra bó bá ṣe wù ú ní òfìbò hòhò ṣùgbọ́n ọkùnrin aṣọ méjì ìpele náà ni kó fi mọ̀ wípé kò sí nǹkan téèyàn fi rí ògo àfi ìgbára lọ́lọ́mọba nìkan lọ́lọ́mọba fi ń ṣèkìlọ̀ wa tazawwadu fa inna khayra zadi taqwa nínú ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ hajj ni ó rí gbogbo òkun èrò lè pọ̀ láti bí lọ sí bí ànàpájà òòró pin rẹ̀ ẹ̀rọ wà á máa bọ̀ wípé ibi tó ń lọ báyìí ìgbà wo lọ wá fẹ́ débẹ̀ ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan ó rí i pé gbogbo ó tu yáwó olúkálukú sì ń tọ́fẹ́ yìí ẹ̀kọ́ ńlá ni wọ́n fẹ́ kọ́ pé gbogbo bílẹ̀ ayé bá ṣe kà ọ́ láyà tó ìwọ sá fi sọ́kàn pẹ̀lú tọ́lọ́wọ́n ọba tó ń ṣe tọ́ ti ń fi tọ́lọ́wọ́n ọba síwájú tó ń ti ń ṣe díẹ̀díẹ̀ ó rò járí ń jọkàn má jẹ́ kí wàhálà ayé ó wá mú ọ lómi débi wípé ọ wàá lùzì góòlù rẹ wípé a ah, ọlọ́run ọba lọ́yẹ kí n kí n kí n máa ṣèrántí rẹ gbogbo gbà wọn wàá róríṣiríṣi àwọn èèyàn bó ṣe jẹ́ pé ńlẹ̀ ayé ó lè jẹ́ bí iṣẹ́ ó lè jẹ́ bí inú ilé ó lè gbé ó róríṣiríṣi àwọn èèyàn náà eléyìí tiẹ̀ eléyìí hajj bákan náà gbogbo lára rẹ torí pé ẹ ọmọ wò gbogbo wa padà lé bẹ́ẹ̀ náà ni kò ṣe ìgbà mélòó ni ná ńgbọ́n báyà nísìnyí a lè jábọ̀ fọlọ́ ẹ̀kọ́ pọ́n rẹpẹtẹ lórí rẹ̀ tá a ti sọ síwájú téèyàn bá ti wá ní tírénì eléyìí tó ti lọ ájìbọ̀ tó bá kọ́ ẹ̀kọ́ rẹ̀ bó ṣe yẹ kọ́kọ́ wàláhì kò sí nǹkan kan láyé tí ó ní lára ẹ jẹ́ kí n fún yín lápèjúwe baba sixty ó rìn láti àràfá wá sí Muzdalifa bí èrò ṣe pọ̀ tó àwa mélòó lẹ́rù kó fìrìn àwa márùn ló fìrìn àràfà wá sí mọ́sítàlífà mọ́sítàlífà ń jọ́ kejì tún wẹ̀ àtúndóra àfẹ́lọ́ jùkọ́ àwa mélòó la fìrìn àwa mẹ́rin ó di mélòó ó di mẹ́wàá àwa ń sọ̀rọ̀ mọ́ ní wọ́n ní ha tíyẹn bá lóun fi òun lè rin irun rèé òun sọ pé kò pọ̀ sí o mo ní bẹ́ẹ̀ ni torí ní tẹ̀ ń wá ni ó ní bẹ́ẹ̀ ni mo ní ẹ̀ ń wálì jẹ́nà gbogbo nǹkan ayé tíyẹn bá fi wálì jẹ́nà bẹ́ẹ̀ yọ̀rọ̀ nù ó ní Allahu akbar àwa dẹ́sẹ̀ kó padà wọ́n wá wà lóṣòdì mọ́tò wa dá àsìkò tí wọ́n ṣe crisis òun dẹ̀ ń gbé ikọ̀ tún wọ́n wá wò lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì pápápá ó ní ìrìn bí ọmọ àràfà mọ́sídẹ̀ẹ́fà mọ́sídẹ̀ẹ́fà lọ jámúra ó ní níjọ́ yẹn gan mọ́kàlà àwọn tiẹ̀ tún lọ padà àní jẹ́ kó wọ́n try rẹ̀ orin nítorí fi ní ọjọ́ bíi three hours lọ wọ́n ti ń jẹun pẹ̀lú ìyàwó rẹ̀ náà bó ṣe dé normally ìyàwó sọ pé ah ẹ wá lọ wẹ̀ wọ́n ti wẹ̀ wọ́n jẹun wọ́n ti ń jẹun lọ́wọ́ ó ní sáà mọ́bí dáhùn ti ń bọ̀ ẹni bẹ̀rẹ̀ ti ń bọ̀ ó lọ ṣèjì kí ló ṣẹlẹ̀ ó ní kò sí mọ́tò ní sọ wọn òórùn ni ìyàwó rẹ̀ dẹ̀ yọwọ́ nu oúnjẹ ní ẹ̀rìn ó ní bẹ́ẹ̀ ni òórùn kí ló dé ẹ lè pe bàbá ọlájà pé bí mọ́tò wà gbé bẹ́ẹ̀ ẹ sọ kíni ẹ sọ kíni ẹ lè sọ pé kíni dírẹ́bà kọ́ wa ẹ lè fò pé òun kò wọ́n wá sáré pè mí kọ́ wa pè mí kọ́ wa gbé mi láago mẹ́sàn-án ìgbà wo lọ fẹ́ dé bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo kíni ìgbà tó wá sọ fún ìyàwó rẹ̀ a rin ti hajj eyín ni mo fi ṣe kíni ìyàwó náà wá sí Allahu Akbar gbogbo àwọn ibadat tiolong ọlọ́run ọba là àwọn ẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ lára rẹ̀ táwọn èèyàn bá gbọ́ yé tí wọ́n bá kọ́ ẹ̀kọ́ yẹn dáadáa wàláì ilé yìí ò ní dojúrú bó ṣe dojúrú kò ní dojúrú wọ́n mọ̀ yìí pé nǹkan yìí o ẹ̀kọ́ pàtàkì tí wọ́n fẹ́ ká kọ́ ń bẹ̀ kì í ṣe pé àsìkò yẹn nìkan ló ká mú lò láìfù ni òjíṣẹ́ náà sọlá àṣẹ náà wọ́n á sọ yìí pé hmm òjíṣẹ́ náà sàásì náà wà sọ fún pé hal adulluka ala abwab alkhair ṣé kí n tọ́ka sí fún ọ àwọn ọ̀nà téèyàn gbà rí dáadáa ṣe ìtọ́kọ́kọ́ sọ fún yìí kíni àwọn ọ̀ràn àyàn àbí àwọn pẹpẹ ń fúrú kan bẹ tó jẹ pé téèyàn bá ń ṣe yóò jẹ́ kí gbogbo àwọn nǹkan ọ̀ràn àyàn yìí kó rọrùn fún yàn ó ní asọ́wọ́mọ̀jọ́nà àkóyọ gàgà fún iná òun ni àwẹ̀ gbígbà ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàṣà sọ ya Rasulullah fún mi ní ro nǹkan tí n fi ní wọná tí n fi wà àlìjáná òjíṣẹ́ náà ni tí mo lè sọ fún wa ni pé má fa àwẹ̀ ṣeré kò sí nǹkan tó rí bí rẹ̀ irú àwẹ̀ wo ó ní laysa as-sawm wa fi riwaya laysa minash akl wa shurb kèésè kóraró kò nídìí oúnjẹ tàbí mímu òun ní àwẹ̀ ìnàmásọ́ minalaku warafas níta ń pè láwẹ̀ ni pé ká kóraró kò níbi ìranù ìrégbè àti ṣekúṣe ntí ọ̀kànyà tó jẹ́ pé kò ní fi kún dáadé yẹn níwájú ọlọ́run ọba kéèyàn má tara bọ̀ níta ń pè láwẹ̀ lójúṣẹ́ náà sàn sàn wọ́n sọ pé man la yada qawla zur ẹni tí ò fi ọ̀rọ̀ kọrọ̀ ọ́lẹ̀ wala amal bihi tàbí ṣekúṣe falaysa lillahi haja min an yada'a ta'amahu wa sharabahu ọlọ́run ní nǹkan kan sí pẹ̀lú oúnjẹ àti mímu tó fi ilẹ̀ tí ò jẹ wọ́n á ṣe kìlọ̀ rubba qa'im rubba sa'im laysa lahu min siyamihi illa ju' àmọ́ gbàwẹ̀ gbàwẹ̀ kò ní ní ládàá kankan nínú àwẹ̀ tó gbàjú pé ọkàn fi bi panu lọ wọ́rùbà kọ́ìm laysa lahu min qiyamihi illa sahar àìmọye ẹni tó ń dìde lóru kò ní ní ládà kankan látara rẹ̀ bí ba ṣe pé kíni ọkàn ṣàìsùn lásán torí pé kíni ní tí wọ́n fẹ́ ká ṣe kíni ilé lórí kò mú lò téèyàn bá ń gbàwẹ̀ bó ṣe yẹ kó gbàwẹ̀ yóò mú súnmọ́ lọ́wọ́ ọba sí ni yóò wá mú jìnnà sẹ́ṣẹ̀ sí i tí n bá ti ń jìnnà sẹ́sẹ̀ tí n dẹ̀ tún súnmọ́ náà ọba ṣe é pé ntọ́jú ọ̀ràn àyàn gan kò ní í fi ṣeré sallallahu alayhi wa sallam wa sadaqa tutfi wal khati'a kama tutfi wal ma'a kama ṣe sàrà yàtọ̀ sí zakat torí kìí ṣe gbogbo yẹn ló lè lówó zakat ká máa ṣe sàrà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní í máa yìí máa paná ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ìtì máa tìyàn lọ nínà omi téèyàn ó bù pa nínú omi òun ni kíni sàrà ṣíṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní bómi ṣe máa paná ni sàrà ṣe máa lé ìbínú ọlọ́run ọba jìnnà síyàn ẹ̀ṣẹ̀ wọ́n asọ́dọ̀kọ́tò sir fi sir sàrà àtàsípamọ́ tó fi hàn ọ̀gọ́dọ̀ bàbá èyí máa mú ìbínú ọlọ́run ọba èyí máa yẹ ẹ fún yàn èyí máa pa náà ìbínú ọlọ́run ọba ọ̀dẹ́sẹ̀ ní ìsìn wọn pé ah mo ti ṣe kínní o ti kọjá àlà nítorí ọba ní ní kínní ọlọ́run ọba dáríjì mi fi sabilillah ọ̀dẹ́kẹ́ ọlọ́run ọba máa fi ṣe sábàbí kọ́ pa náà ẹ̀ṣẹ̀ ọ wà túbà ló fi jẹ́ pé àmọ́ àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá nígbà míì tí wọ́n bá ti ṣe nǹkan kan tó wá pé ah kí ya Rasulullah àwọn fi ṣe sára ọ pàtàkì látara dáadáa sọ ma pé bó ṣe lè wò kó rí ẹ̀ṣẹ̀ ntẹ́lẹ̀ omi kà ẹ̀ṣẹ̀ òun làwọn ẹlòmíì tiẹ̀ kàkúnṣẹ́ tí wọ́n máa ń ṣe gan tọ́ba wa ti dà báwọn ìwọ tó jẹ́ pé gbogbo ntọ́ ọba ní tọ́ba ti dẹ́ kékeré àti máa ṣe dáadáa ọ̀ wàá rọ̀ ọlọ́run ò ní ṣe láti fi pa ní ẹ̀ṣẹ̀ nìkan mọ́ yóò jẹ́ pé kíni láti fi wojú rẹ ọlọ́run ọba kákàntì rẹ bá torí wípé díẹ̀ tó ọba ṣe láàdá rẹpẹtẹ lọ́lọ́run ọba ó fi fún ọ ní gbangba ọjọ́ bíi ndàlkíyàmù ọ pàtàkì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ yìí pé wa salatu rajulu fi jawfi al-layl hmm. àti kéèyàn máa dìde lóru nígbà tí gbogbo àwọn èèyàn bá sùn tán torí wípé ẹnìkan ẹ ṣe léyìí àfẹni tó bá fẹ́ ṣàṣepamọ́ fọlọ́run ọba ibi tí wọn ò ti rí ọ wá fẹ́ pa lọ́nà ó fẹ́ bẹ́ lọ́wọ́n ọba wọ́n ní inna nahiyata al-layl ashaddu wat'an wa aqwamu qila sórí ìdìde lóru yìí òun ni tó gbọ̀ngbọ́n tí máa mú kí ara wà attune yìí máa change ara yìí máa mú kí ìyípadà bá ara kí ara èèyàn di tí ó fún tọ́lọ́ wa aqwamu qila yìí máa sọ ẹnu di àṣẹ ẹni tí máa dìde lóru gbogbo gbà láti fi ṣe pẹpẹ ń forú fọlọ́wọn ọba ẹnu rẹ̀ ọ́ dàṣẹ ntí irinṣẹ́ ńlá ìdá ńlá tọ́lọ́wọn bá fún mùsùlùmí kí ló jíṣẹ́ náà sọ àṣìlá sọ ó ní sharaful mu'min iyì olùgbàgbọ́ òdodo salatuhu billahi kọ́ mọ́ fòrò ṣeré kọ́ mọ́ dìde lóru kó mọ́ bọ́lọ̀ wọn ọba kọ́ mọ́ bá jíròrò lóru. ọ pàtàkì látara bẹ́ẹ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ ó ní iye máa ń fọ ẹ̀ṣẹ̀ rẹ fún yàn iye máa ń mú yàn súnmọ́ lọ́wọ́n ọba iye máa ń mú kí èèyàn ní àgbéga níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala iye dẹ̀ máa ń mú kára ọ yá gbogbo ilé ọ pàtàkì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà wá káyà yìí ó ní tatajafa junubuhum an madaji' wọ́n kó ara wọn ró aya Quran ni wọn ò fi gbogbo òru sùn wọn yẹra fún òbùsùn yad'una rabbahum wọn wá ń ké pe ọlọ́run ọba. khawfan min adhabihi fin nar wọn bẹ pẹ̀lú ìpayà pé ìwọ náà bá mọ̀jà àwọ̀ náà gbogbo ti ń dà láàmú tàbí ń dìde kéde pé à ń lépo kan à ń lé kinní kan ọgọ́rọ̀ tẹ́ bá rí kó dìde lóru torí kó lélẹ̀ ayé kan. ọ̀run kọjá ń tọ́lọ́run ọba ó fi ṣèlè fún yàn ayé le jẹ́ nì ọ̀run ò lè jẹ́ nì tóró nílé ilé gidi gan nu bus stop lélẹ́yìí ibi tá a ti ṣiṣẹ́ lélẹ́yìí oko oko láwà yìí oko ṣẹ́ ilé gangan gan ó ń lọ́rùn kò ṣeé sá fún èèyàn múra lẹ̀ fún ni ọ̀sá fún ọ̀sá fún <laughs> ó dàbí <laughs> àwọn ọ̀jọ̀gbọ́n kan ní ó dàbí. èkúté ni tó jẹlẹ̀ ń gbèsè ni wọ́n ń saka saka saka saka kò sùn wọ́n ń saka kiri saka kiri ń bọ̀ ya tori wàhálà ti ń ṣe káyì lọ́ba de pè é ni ó kù sí níbo ó fi sí inú rẹ̀ náà ni wọ́n bò mọ́ inú rẹ̀ náà ni ikú ò ṣe sá fún o ò lè sá fún kú ó múra lẹ̀ jẹ ni torí kò sí lọ́wọ́ rẹ̀. àsìkò tó bá wu ẹni tó fún ọ tó tó tó tó fi sàdánwò ni wọ́n sọ pé aya máa bọ̀ but gbogbo gbèsè rẹ máa jẹ́ kó jẹ́ ní tí ó bá ìyọnu ọlọ́run ọba mu bó ṣe gbà ni rárá o bó ṣe tọ́ ni nínú alḥurru hurrun wala o masafu dur abiyeyan abiyeyan ni máa jẹ́ gbogbo ìgbà ìbá wa nínú ìnira ọ pàtàkì àní sọ wípé torí pé nira dé káwa sọmọlúàbí wa nù ìsọmọlúàbí èèyàn ni wípé kọ́ wa sọ ẹ̀sìn nù níta fi ń jẹ́yàn nù ó èsì èèyàn mọ́ nù ẹ̀sìn ló dì mú dáadáa pé ah eléyìí ọ̀gbọ́dọ̀ bàjẹ́ torí pé kí ni tí kápítà bá sọnù kí là ń sọ nípa business ma business ti ṣòfò ṣebí kápítà wa là ń sọ̀rọ̀ èrè gbọ̀tọ́ bá yẹ kẹ́kẹ́ ojú owó gan ó ti pa ó ti pa júdé èrè ò sí ń bẹ̀ mọ́nù kọ́lọ́wọ́n yà wá yẹ bẹ́ẹ̀ yadkhuna rabbahum khawfan wa tama'a wọ́n wá ń jẹ̀rán àlìjánná àní wọ́lọ́wọ́n ọba díẹ̀ tá a ah, lè mú wá ni láka méjì péré ni mo lè kílò rè ni bá ń gbà bẹ́ẹ̀ má jẹ́ ń wọná àlìjánná rẹ ni ó bùn mi tọ́ ọ̀ máa ti ń lé èèyàn nìkan kékeré ni kọ́lọ́wọ́n bá fi yòókù ayé sèlè sí fún ọ má fi sun ayé ojú rí ọlọ́wọ́n bá ń gbangba ajọ́ gbéǹde àlìkíyàmà ni kò fi sùn wa mimma razaqnahum yunfiqun látara wípé àlìjánà ni wọ́n ń lé wọn fẹ́ wọ náà yìí gbogbo ntọ́lọ́wọ́n bá fún wọn wọ́n ná sójú ọ̀nà rẹ̀ pétọ́ àkáǹtì rẹ̀ náà là ń fi sí. fala ta'lamu nafsun ma la ukhfiya lahum min qurrati a'yunin jaza'an ẹ̀mí olùgbàgbọ́ òdodo kọ̀ máa ń tá pamọ́ fóun nínú ntí ọmọ ṣe ojú ní ọ̀ṣọ́ látara tó ń ṣe onímọ̀lá àyínú ọ̀rọ̀ àti wọlé ọdún sẹ́mi àti ntí sàbí ń lẹ́nu so gbogbo ìta àwọn rí láyé bíi kìí sáré tọ̀hún ẹni à èyàn làwọn ó lé ńgbà tó yẹ pé èyàn ní final board. ọlọ́run bá wa kìlọ̀ afaman kana mu'minan kaman kana fasiqa ẹni tó gbọ́ ọlọ́run ọba bá tí wọ́n á dìde lóru báyìí tí ń bẹ ọlọ́run ọba wípé ìwọ ọlọ́run ọba àní má dojú ọ̀rọ̀ mi rú níwájú rẹ̀ ń jọ gbé dàlíkíámà fi mí fi sáré jẹ́nà ìkẹ́ rẹ̀ ni mò ń lé má torí tilé ayé má wàá gba ọ̀run lọ́wọ́ mi ẹni ni ó fayé ṣe fún mi ọ̀run rẹ̀ ni mò ń lé àwọn tí wọ́n lé eléyìí tí wọ́n ń dìde lóru tí wọ́n gbà wọ́n gbọ́ débi yìí pé wọn inú tó dùn mẹ́ẹ̀dá ó ní kíni oorun wọ́n fọ́ọ̀rùn dúnra wọn afọmọkànnà mọ́mí ni kàmọ́fàánà fọ́sọ́kọ́. wàhámà lẹ́dínà fásakò wọ́n ní fọmọ àwọn ọmọ náà àwọn tí wọ́n kọjá àlà tí wọ́n ò dìde tí wọn ò ṣe gbìyànjú lójú ọ̀nà ọlọ́run ọba látara bẹ́ẹ̀ tí wọ́n wá ń bilẹ̀ jẹ́ wọ́n wá ní tẹ̀mọ́ lórí irọ́ à rárá gbogbo ètò ẹ̀sọ́ yìí nísìnyí dáhà bá ti lọ sí umrọ́ a máa clear gbogbo ẹ̀ dànù ni sọ́lọ́ ti gba umrọ́ lọ rẹ̀ náà ẹni eré ń ṣiṣẹ́ ń páyà wípé kó wọn kọ́mọ̀dì yìí pé kò sí tóun kọ́mọ̀dì tóun ọ̀gbà ń bẹ̀ wọ́tọ̀ wá sí pa tó ṣe tó wọ́n wá ń tẹ̀mọ́ lórí òfo subhanallah òjíṣẹ́ náà sàásìnà wa káyà yìí nígbà tó jíṣẹ́ náà sàásìnà wa káyà yìí tán òjíṣẹ́ náà sàásìnà wa sọ pé tọ́ ṣé kí n wá sọ fún ẹ n tí ó bọ kọ̀ǹtrólì gbogbo ń tàn sọ yìí òjíṣẹ́ náà wá ní àwọn rẹ̀ sọ. Ah, sọ abẹ́ ìwà ni ṣé ọlọ́run ó tún mú alẹ́ rí ní tá wọn sọ lásán. Position as sọ̀rọ̀ àṣà one low expression kan expression lárúbáwá ni thakalatuka ummak bí because sọ pé ah o ti pa ìyá rẹ ìyá rẹ ti kú egbe gbé ọ ayi ọmọ yún ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n kó sínú náà ọmọ ìgbèrè ṣèrè ń jẹ ahọ́n wọn ni kèfèrí tọ́sà àkókò nàkí kí ni wọ́n ní kó wí la ilaha illallah muhammadu rasulullah sọ pẹ́rẹ́ ni wọ́n ní kó wí olóhùn ò wí tó bá wí ni ṣé kò ní jèrè ah, wọ́n wá ní wọ́n kọjá lọ ní merry christmas orí ibú wọ́n gbé nǹkan wá fún ọ wọ́n náà wá tẹ̀bàtì lọ́rùn wọ́n wá ń jẹ àwọn ìjẹlé eléyìí ìṣẹ̀dùn tiwa táwọn bá ṣàjọjú ràn wípé wọ́n wá gba nǹkan jẹ lọ́wọ́ yín nínú iléyà tàbí nínú ramadan alhamdulilah bí ìbá sèsìn ṣé wọ́n máa ń dáná wọn bá dijọ́ twenty five wọn ní tí jésù bá máa wọn dààmú ọdún kò sí náà bí dáńbi eléyìí ṣùgbọ́n bàbá ti jọ́ kẹjọ wọn ló dìjẹjọ táwọn ṣe kan lọ ọdún ahun ọdún ìjayà sáàfiwé ọdún tó ní àkọọ́lẹ̀ ó ní fasọ́lì lérò bíkà ó ní wani haro kó o tó ọba gbà àwẹ̀ tán kó o tó lọ ìdí ọgbọ́dọ̀ tu àwọn àwọn aláìní ọgbọ́dọ̀ tu wọn nú ó ti nǹkan síwájú láti fi sàdákàtul fitr láti gbogbo ẹ̀ṣẹ̀ tó bá kùsìkùsì tó bá wà nù Ramadan rẹ kó fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó dùn àwọn kan nú àjọ sọdún bóòlù àṣẹ sọdún wa wọ́n ní ká wọ sọ dáadáa àkọọ́lẹ̀ wà ń bẹ ká lo tùwàrí tó dùn àkọọ́lẹ̀ wà ń bẹ tó bá nírun gbọ̀n onírun mú rọra tọ́ irun mú rẹ mọ́jọ́ kúnbọ̀ ọ lẹ́nu ẹ múra dáadáa kódà obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kó jáde lọ sí ìdí kọ̀ọ̀kan ní báwọn kírun ni kó lè ṣe kíni kọ́ lọ́ọ́ fojú gan ní dáadáa àkójọpọ̀ alálùbáríkà tọ́lọ́wọ́n bá ń yọ́nú sí. tẹ́ ẹ bá pẹran tẹ́ ẹ bá pa nǹkan kò ní sílẹ̀ ìfínbẹ̀ pọ̀tìkì sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá ti dọdún lẹ́yà ẹ pẹran. ádàdì yàtọ̀ sí pẹran tẹ́ ẹ pa wọn Allah subhanahu wa ta'ala yóò fi pamọ́ fún yín ní ládá lọ́dọ̀ rẹ̀ irun tí ń bẹ lára ẹran òǹdíwọ̀n sẹ́ẹ̀rẹ̀ tọ́lọ́hún ọba ọkọ̀ fún inú nínú ẹgbàá kan gbogbo ẹ̀ lọ́la kọ́lẹ̀ tí èsè àgbélẹ̀rọ tọ́wọ́n bá wọn yọjú náà tó yẹ pé wọn náà lọ́n bá wọn gbé lárugẹ tọ́lọ́wọ́n bá ti sọ pé lẹ́kùn dín nìkú wòlíye dín ẹ̀sìn tí ẹ máa bá lọ tiwa lélẹ́yìn ọ̀nà tiwa ni mùsùlùmí yẹn bá wọn ta sírú nǹkan báyìí aṣọ ẹnu aṣọ ṣe sí aṣọ ìròrí ìròrí nǹkan tiẹ̀ kọ́kọ́ ní mánì lórí ẹ̀ náà pé bùtùlù ni tí wọ́n ń ṣe yìí o orí ibu lélẹ̀ ìsámú látara bẹ́ẹ̀ kọ́kàn ọkọ̀ pé ọlọ́run mọ̀jà bá wọn sórí ibu o kẹ́nu náà wá kọ̀ látara bẹ́ẹ̀ a lè dúró déédéé tá a bá ti dúró déédéé a kú lórí dídúró déédéé ọlọ́run ó jì wá pẹ̀lú àwọn tó dúró déédéé kọ́lọ́run má ṣàṣe bẹ́ẹ̀ fún wa kọ́lọ́run bá gbogbo bí gbogbo ẹ bá ṣe dojúrú tó kọ́lọ́run má dojú tiwa rú mbẹ́ kọ́ máa fò dodo hàn gbogbo ogo wà bí gẹ́gẹ́ bí òdodo kó fún alágbára àti tẹ̀lé kọ́dẹ̀ fi ń tọ́jẹ́ irọ́ hàn wá ní gbogbo gbà kó fún wa ní agbára àti dúró lórí irọ́ eléyìí pàtàkì ìdúró déédéé gbogbo pẹ́pẹ́ ń fúró èèyàn tí ò bá dúró déédéé àpèjúwe tí ọlọ́run ọba mú wá lórí rẹ̀ àpèjúwe arábìnrin kan tó jẹ́ wèrè ni nílùú maka kí ló sọ ọmọbìnrin ọmọ aṣọ ọhún a máa ń sọ gbogbo wa ọmọ aṣọ ọhún tá a bá hun aṣọ tán kí là á ṣe ká wọ̀ ká lò tàbí ká tà tó ń bá ti wọ́n tán yìí máa tú palẹ̀ ni tí ẹ bá ṣe wèrè tí yóò ṣẹlẹ̀ sí lọ́lọ́run bá fi sọ pé wala takunu ẹ má ṣe jẹ́ bí o kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankatha bí ọ̀rádìnrín tó jẹ́ pé ńgbà tó bá ti hun sọ tán yóò wá máa tú palẹ̀ ẹ̀sìn tẹ̀ ń ṣe gbogbo bẹ́ẹ̀ ní ṣe ní tí ọlọ́run ọba ń fẹ́ pẹ̀lú rẹ̀ ni wípé ká dúró déédéé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ká dá wa yàtọ̀ lórí dáadáa kí àtúbọ̀tán wọn lè bá a dá kọ́lọ́ mọ́tà jẹ́ àtúbọ̀tán wọn lè bá a dá gbogbo bá ba ṣe dojú rí tó kọ́lọ́ mọ́ dojú tiwa rí ń bẹ̀ kọ́lọ́ wọn bá kọjá kí tiwa dá ń bẹ̀ kọ́lọ́ wọn bá mọ̀ fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo ń gbogbo gbà kó fún wa ní agbára àti tẹ̀lé ntí èso dodo kọ́lọ́n ọba kò fi hàn wá kó jẹ́ ká lè jìnnà sí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma salli ala muhammad wa ala ali baiti wa ala azwaji wa dhurriyyati kama sallaita ala ali ibrahim fil alamin innaka hamidum majid wa barik ala muhammad wa ala ali baiti wa ala azwaji wa dhurriyyati kama barakta ala ali ibrahim fil alamin innaka hamidum majid assalamu alaykum wa rahmatullahi wa barakatuh aleykum salaam wa rahmatulah. ọ̀rọ̀ kan tí èmi fẹ́ béèrè ni nípa ìkan tó ti ń sábà kọ́mọ̀ láàrin ó kọ́mọ̀ nílọrin tí àwọn àfáà yẹn bá kú wọn ni wọn ya wòlíì bóyá mi mọ bí kíní yẹn ṣe máa ń ṣẹlẹ̀ ṣá so kò yé mi tó nípa ẹ̀ ṣé ìjẹ́niire náà ló máa ń fà ni àbí kílẹ̀ lè sọ fún wa ń pa ẹ̀. a Ìlọrin nìkan kọ́ Ìlọrin lọ sókè lọ́hùn àbókè wa lọ́hùn wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but observation kan ṣoṣo tí mo rí pẹ̀lú rẹ̀ ni wípé ọgọ́ ara wọn tí wọ́n tó ń ṣẹlẹ̀ sí. Si aglabu zikiri wọn salatu ala nabi ni àwọn tí mo mọ̀ tí mo gbọ́ tó ṣẹlẹ̀ sí zikiri tí wọ́n máa ń ṣe é jù ó ní wípé wọ́n máa ń ṣe asalatu fojúṣe náà sọ̀rọ̀ àṣàlá kò ṣe pàápàá lẹ́yìn gbogbo yọ̀ṣọ̀gọ́ mo mọ̀ àwọn kan báyìí torí ọ̀kan báyìí nínú wọn dùn ọba. Ah, ẹni tó wá bọ́ sí lọ́wọ́ ọ̀tọ̀ ó wá dùn pé ah torí dáadáa tóun fẹ́ fipò yìí ṣe ni ọlọ́run ọba ló ń fi ń dùn àfa rẹ̀ wá sọ fún mi pé ẹ ọgbàlá dáadáa dáhùn bó o tiẹ̀ débẹ̀ má jẹ́ kí yẹn ó disturb rẹ̀ tọ́lọ́run ọba bá kọ́ ọmọ ẹ̀ bí ó ku ọdún kan tàbí ijọ́ kan tó jáde láyé wàá sì débẹ̀ ṣálàmù àṣàṣàlátù so látara báyẹn lòun fi di wípé agilẹ́bù zikiri rẹ̀ àsọ̀látù ni ó kú ọdún kan tí ó jáde láyé ọba tó wà lórí oyè jáde láyé wọn ò ní wọn padà wá fi jẹ nígbà tí wọn fi èkejì rẹ̀ jọba yẹn kọ́tsọ̀ ah, kan máa bẹ wípé ẹni tá a bá bá dun ọba tó ti di wípé ọba bọ́ sí àwọn lọ́wọ́ bọ́ sí ẹlòmíì lọ́wọ́ àfi ká jáde ń lò fún torí ó ti fẹ́ di bí ìgbà tí ọba méjì wà ń lo kan nìyẹn yóò di wípé tó bá gbẹ́sẹ̀ èyí tó bọ́ sí lọ́wọ́ àwọn tí ọ̀gọ̀rọ̀ òfin páyọ̀ ọlọ́run ọba ṣe àwọn tí wọ́n bá dún yẹn ní ọkọ̀ọ̀kọ́ ṣọ́ná láti mọ̀ bóun ó ṣe yanjú wọn ó ṣe ìṣoríṣiríṣi pẹ̀lú wọn ó jáde nílùú in fact ìlú yẹn ni wọ́n ti lọ sọ fún pé ṣàbúrò ẹ àbúrò rẹ ti jáde láyé o ó dùn torí pé jẹ ni torí òun onípàyà ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe rí sí ní gbangba ó gbìyànjú onípàyà ọlọ́run ọba pé wọ́n dẹ̀ ní jimá tí ń bọ̀ yìí àwọn ò gbọ́dọ̀ kí láì lọ́ba wọ́n ti sọ pé ìwọ lọ́jọba níṣẹ́ ló kú sẹ́kùn ìtọ́palẹ̀kùn ni wípé a ṣé ń tà fóun sọ ṣé ń lọ́wọ́ àṣẹ yìí ṣé àṣàlátù òun ṣọ́ba nìkan lòun ọ̀ wá fi jẹ ni àbí tọ̀hún ọ wá di wàhálà fún un pé wọ́n á ní ṣèbá níyàn rẹ̀ náà ni wípé kó o fi kó o sáfi rí ìyọnu ọlọ́run ọba ọlọ́run ọba ó ṣe ní ní wọ́n dẹ̀ fi jọba lóòótọ́ mo rántí pé ńgbà tó kú má ṣe ń gbé sínú sàárè báyìí gbogbo lẹ ibi sàárè yẹn ó dẹ̀ funfun bí ìgbà tí wọ́n kó yẹ̀pẹ̀ kún síbẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn instances yẹn wà but observation tèmi rí wọlá àlẹ wọ́n ní pé aglẹ́bọ̀ àwọn tí ń sábà ṣẹlẹ̀ sí báyìí asalaatu ala nabi sallallahu alayhi wa sallam òun ni tó jẹ́ àbíkiri wọn tí wọ́n gbámú jù ó wà lè ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì bẹ́ẹ̀ but ó lè túmọ̀ sí dáadáa ó dẹ̀ lè túmọ̀ sí nǹkan mìíràn torí kò túmọ̀ sí pé tíyànbá wa di wípé ń ṣe bàjẹ́ kò kò ṣètò ojú ọ̀nà ọlọ́run ọba tí sàárè rẹ̀ bá di tó di bí ẹ̀pẹ̀ òkun ká wá sọ pé bó ṣe jẹ́ wípé àwọn ẹlòmíín náà tá a bá nínú sàárè láyìn ọdún rẹpẹtẹ tó ti pẹ́ tí wọ́n ta tún wọ́n níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ wọ́n dẹ̀ tún bá wọn exactly bí wọ́n ṣe bí wọ́n ṣe nípìnlẹ̀ wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé firaun náà tiẹ̀ náà wà ń bẹ̀bẹ̀ ó lè jẹ́ torí ìkẹ́ ọlọ́run ọba ó dẹ̀ lè jẹ́ pé torí ìyá rẹ̀ kọ́lọ́run ọba torí àwọn ànábì ọlọ́run ọba bí wọ́n ṣe wà nù sàárè náà ni wọ́n ṣe wà mẹ́ wọ́n ní al-anbiya fi quburihim yusallun àwọn anabi ọlọ́run bá wọ́n wà nù sàárè wọ́n kírun bẹ́ pé ilẹ̀ nígbà tí wọ́n ní òjíṣẹ́ náà sàlàsà náà sọ pé kí wọ́n máa ṣe àsàlátù fún wọ́n ní ó nítorí pé gbogbo àsàlátù tẹ̀ ń ṣe fún mi mò ń gbọ́ wọ́n wá ní bọ́ọ̀ ló ṣe fẹ́ gbọ́ nígbà tó ti jẹ́ pé ó ti máa rà nínú sàárè gẹ́gẹ́ bí gbogbo ọmọ ẹ̀dá yẹn yòókù ó ní rárá àwa ànábì ọlọ́run ọba ọlọ́run ṣe ẹran wa fún èèwọ̀ fún ilẹ̀ láti jẹ nítorí iṣẹ́ náà sàṣọ náà sọ̀rọ̀ ó ní ọlọ́run fi màláìkà ti sàárè mi ni pé gbogbo ọmọ ẹnikẹ́ni tí n bá ti ń sàṣàlátù ní ti tábà pé alámọ̀sẹ́lẹ̀ àlá Muhammad asenisi màláìkà yẹn wà níbi sàárè òjíṣẹ́ náà sàṣọ náà pé lágbájá ọmọ lágbájá ó ṣe àṣàlátù fún ọ nígbà báyìí bọ́ bá ti ń sọ báwọn ọlọ́run ọba ó ṣe mẹ́wàá fún ẹni tó ṣe ẹyọ kan yẹn yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ yóò fún un ní ládá mẹ́wàá yóò dẹ̀ fún un ní àgbéga mẹ́wàá so òjíṣẹ́ náà sàrà sàlám sọ̀rọ̀ ló fi jẹ́ pé àsàlátù fún òjíṣẹ́ náà sàrà sàlám ó ọ̀kan nínú àwọn zikir tí a máa fi wojú rẹ ọlọ́ba but actually gẹ́ìbù ni wípé kí ni ń fa kí ni ń ṣe ẹnìkan kan ò lè dá sí wípé n tó fà tí sàárè fìrí báyìí ni bóyá ó jẹ́ ní ọlọ́run ni ó jẹ́ ní ni so kádẹ́ wa máa tọpinpin gẹ́ìbù yẹn kì í ṣe ti Islam fi kọ́ wa gbọ́dọ̀ observation ni ti mo kàn mọ́ wáyé wọ́lá wàhálà. báwa kan sọ àbá. wàhálà kan sọ àbá. ọlọ́run jaari ẹ bẹ́ẹ̀. àmì àti wọn náà lórí dáadáa àti wọn náà. mo kírun lẹ́yìn imam kan Jama. Na. náà ìmọ̀ sáà ti kàn ládùúgbò ìjàmbá dàrú. ìlú yẹn wà so fast to the extent pe. tó ba lọ sùjádà kí n tó dé sùjádà ó ti gorí sókè. ó jà bàtà wà ní kírun yẹn tó ti dàrú bẹ́ẹ̀ mi gan-an lọ́wọ́ mi mọ́ mi fẹ́ wọn pa Na so mo kàn ṣáà bàlá àtẹ̀bá kan mo fi tó kù sọ̀rọ̀ ọ̀nà òkùnjẹ ni wọ́n. bóyá tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ńjọ́ mi. bẹ́ẹ̀ni mo fẹ́. tó bá ṣẹlẹ̀ ńjọ́ mi ẹ pè máàmù kẹsàn fún irun yìnyín ti yájú. torí ẹ ṣàlàyé fún pẹ̀lú sùúrù tọ́lọ́ jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn sọ pé man ama nasa fa sọ́bẹ̀l waqt fa atamma sọ́láta falahu walahu wa man intaqasa min dhalika shay'an falahu wa alayhi akọmọkà rasulillah sallallahu alayhi wa sallam ẹni tó bá kírun fáwọn èèyàn tó kí sásìkò tó dẹ̀ kí bó ṣe yẹ yọ gbalada àwọn náà gbalada ṣùgbọ́n ní ìmáàmù kankan tó bá dín kankan kù nínú ilé kò kí sásìkò kò kí bó ṣe yẹ kò ó sàkí wọn àwọn náà àwọn jàmọ́ gbalada òun ni ó gbẹ̀ṣẹ̀ o yóò rù wàhálà yẹn so ẹ ṣe àlàyé fún dáadáa kọ́ mọ ọgọ́rọ̀ mọ̀ wípé tí wọ́n bá ti ti òun síwájú. Si wípé kóun ó ṣáájú òun hmm. ewu ńlá ló jẹ́ fóun kò gbọ́dọ̀ fara ni wọ́n jù kọ́ pẹ́ jù lórí irun kọ́ gẹ́dẹ́gbọ̀ sọ ṣé wọ́n ran jágan yóò ṣe níwọ̀ntúnwọ̀nsì ni tó bá fi di wípé irun náà fúlàní tó yẹ pé wọ́n máa fàágùn yọ sọ fáwọn èèyàn tàbí ìrànràn yẹn gẹ́gẹ́ èmi ò fa tèmi gun o tí wọ́n bá ní kò sí problem ló fi jẹ́ wípé àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó ìpèpè gidi bá a ṣe pèpè tá a fi jèrè níwájú ọlọ́run ọbànjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ìpè sàlàfíà pé báwọn ẹni síwájú ṣe ṣe tí wọ́n fi jèrè làwọn náà fẹ́ pè abu abdulrahman abu abdullah wa asad najd sheikhna alalbani sheikh abdulaziz bin baz wa sheikh muhammad salih bin usaymin rahimahumullah rahmatan wasa hajj pa wọ́n pọ̀ hajj pa wọ́n pọ̀ baba bin baz rahimahullah rahmatan wasa àwọn ni amirul hajj baba albani rahimahullah rahmatawasa wọn wà ń bẹ baba sọlí ibùnú ọ̀tẹ́mí rahimahullah rahmatawasa àwọn náà wà ń bẹ tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lórí akida baba bùnbà lọ sàlàyé tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lórí usul baba sọlí ibùnú ọ̀tẹ́mí náà sàlàyé tọ́rọ̀ bá di wípé kí ló jíṣẹ́ lásàlà àṣàlà ń sọ bóòlù ti fẹsẹ̀ múlẹ̀ sí bóòlù á sì lò baba albani wọn ní ìwọlọ́hàn sáàyùn gbàtásìkò ń wá tó ọjà ń rún zuhur bá ní tọ̀ ta ni ó ṣáájú nù wa wọ́n ní bàbá bùnbà àti wọn ni ó ṣáájú ìwọ ni amirul hajj ó ní èmi ò lè ṣáájú níbi tá làlùbáni bá wà òun o àdìsí òun lọ́mọ gbogbo ẹ̀ òun náà ni ó ṣáájú. gba wọn ti bàbá síwájú wọn ni bàbá sọ yìí pé ìrun <clears throat> òjíṣẹ́ lálẹ́ mi ó kí o ìwọ̀n àìlà rẹ̀ máa ń gùn o wọ́n máa ń fa àìlà rẹ̀ gùn o torí wọ́n ní tó bá gbé ẹnu lé sójìṣẹ́ náà sàásàn bá ń kí zuwò rákà àkọ́kọ́ ó bá ń ṣàlùwàlá yóò ṣe àlùwàlá yóò lọ sí bakiya ibi tí wọ́n sin òkú sí ní Madina yóò padà dé yóò ìbá wọn lórí rákà àkọ́kọ́ ìrun òjíṣẹ́ náà sàrà ẹ̀ ní kí o bàbá mo bá zẹni sọ́ọ̀lì rẹ̀ náà sọ́ọ̀lá tó nàbí sọ̀lá sọ̀lá kí ìrun òjíṣẹ́ ńlá fún wa so àpè wọ́n sọ fún jama jama dẹ̀ sọ pé bá a lọ bẹ́ẹ̀ so kìí ṣe téèyàn bá fẹ́ kírun ní mọ́ṣáláṣí torí ìrun jama hukumu rẹ̀ òfin tó de ọ yàtọ̀ sí àwọn ọ̀run yòókù ló fi jẹ́ pé ń gbà mí tó bá yẹ pé mọ́ṣáláṣí yẹn máa ń kún nọ́málì fún àwọn àrùn ìmáàmù wa dé mọ́ṣáláṣí ńgbà kan wọ́n wá rí i pé ah, àwọn èrò yìí ọ̀pọ̀ wọ́n fẹ́ kó tẹ̀sílò díẹ̀ òjíṣẹ́ náà sọ́lá máa tẹ̀sílò díẹ̀ ká fi wò bọ́yá ìdí kan lọ́fà àbẹ́kejì tí wọ́n bá tẹ̀sílò díẹ̀ táwọn èèyàn bá wá pọ̀ sí falilá ilhamdu tí wọ́n bá pọ̀ sí ìbáyẹn ní kó sẹ̀ tó kí mu tó ń túmọ̀ sí pé kí ni a fi ti jàmáà ṣe anati sayidina uh, muaz bin jabal rọjàlá ànú tọ́ba kírun lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tán yóò wá sí ilé ládùúgbò wọn yóò wá kí irun fún wọn bẹ̀ ìwà máa ń fọ̀pá àwọn ìmọ̀ máa ń fagùn bàbá arúgbó kan tó wà lẹ́yìn rẹ̀ ní ẹ̀wọ́ lélẹ̀ ọba jáàmù lọ́ba kìtìẹ̀ lọ́ba gba ọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lọ sayidina muaz náà sáré sáré lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ntolukálukú bá lọ ọ̀tọ̀ accusation yìí pé eléyìí jáàmù lẹ́yìn wa munafiki ni ni àwọn bá lọ ẹni tí wọ́n jáàmù ó ti sọ fún jíjẹ́ náà sáà pé tí mo hàn sùnfà jọ láàmú lẹ́yìn rẹ̀ tán yóò wá padà wálé yóò máa ṣáájú fún wa yóò wá máa fara níwá òjíṣẹ́ náà sàlàyé sàlám sì wẹ̀ tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹni tí wọ́n bá jẹ́ ọ̀lẹ position rẹ̀ la máa fi sí torí láti carry wọn along is very important ó pàtàkì ní gbogbo ní tá a máa ń ṣe lórí eléyìí ó ní afatanu antaya maaz ìrẹ́ maaz ó fẹ́ kí iṣẹ́ eré iṣẹ́ eré kó sú àwọn èèyàn ṣe ni ó fẹ́ lé àwọn èèyàn sákòndì iṣẹ́ eré tó o bá ti ń kírun fún jàmá rántí pé ogbó ó wà lẹ́yìn rẹ̀ àtàwọn tí wọ́n ní bùkátà tó yẹ pé wọ́n kàn fẹ́ ṣe tọ́nà ọba náà ní kí wọ́n sáré pápá àpá padà sí di bùkátà wọn aláàárẹ̀ náà ń wọn o nítorí náà ìrun tó kì fáwọn èèyàn ìrun ẹni tó bá jẹ́ ọ̀lẹ jù nínú wọn ni kò wá fi mọ́ báwọn o ó ní tọ́ bá ti ṣáájú fáwọn èèyàn àwọn súrà àti kọ́ ọmọ kà lẹ́yìn fatiha ni sẹ̀bísímà rọ̀bí kẹrẹ̀ àlá wàṣẹ́mùsì wàdùhàhà wàdùhà wàlẹ́lì wàdùhà wàlẹ́lì ìdá yaghsha wàdùhà wàlẹ́lì ìdá saja àti alam nashra ó tún fi òǹdíwọ̀n sí fún pé má jẹ́ jù báyìí lọ fún sallallahu alayhi wa sallam ọ pàtàkì kò gbọ́dọ̀ gùn jù kò gbọ́dọ̀ sáré ní sáré tí pẹ́ngbẹ́ yẹn bá kírun tán kọ́ àmọ́ mi tún pẹ́tù pé pé pé ah èwo lélẹ́ nítorí ọlọ́ọ̀ba bí àwọn ọmọdé sàn gbá oríṣiríṣi bá wọn ẹ̀hán kèsè tó tó ṣe kékiní ọ pàtàkì èyí ń pàtàkì gan ló fi pé tá a bá ti fẹ́ kí tààjú dùn bí gan láti fi encourage yẹn nínú Ramadan a ṣàlàyé àkọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tá a bá fẹ́ fagun gbà mí bójúṣẹ́ náà sàásàn ṣe máa ń ṣe gbà mí tó ti fẹ́ fagun dáadáa yóò bẹ̀rẹ̀ raka ẹ̀ níjòkó tàbí ọ̀rẹ́ yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ raka ẹ̀ níjòkó tó bá kú bí àyà bíi mẹ́wàá yóò wá aṣẹ́ dìde yóò wá kí àyà mẹ́wàá yẹn ṣe mọ̀ pé ìdúró yẹn ò ní gùn lọ títí yóò wá lọ rùkú lóòrú yẹn yóò mú raka àkọ́kọ́ báyìí yóò mú raka ẹ̀kejì báyìí ọmọ ń ṣe bẹ́ẹ̀ so gbogbo dẹkùn ó ti pé sínú súnà tí ó fi jẹ́ pé àti lè yá nǹkan mi ń tí bídíà ó fi wá necessary kò sí mọ́ kò sí bẹ́sì ọ̀rọ̀ sí fún bídíà kọ́lọ́mù ọba kó fún agbọ́yé náà. àwọn kí ni. máa sọ̀rọ̀ lọ. kí ni. pèsè ẹnu wọn sọ̀rọ̀. kí ni ó lè fà ká ẹ alẹ́ rùn fún àbí kí á dẹrùn fún àdìbò aláṣẹ máa yanjú rẹ kí ló fà àdìbò aláṣẹ máa yanjú rẹ ṣé ó pọ́sibù kẹ́ bí ìjọba ìmọ̀ tó gbá la máa fún lọ́jọ́ kan ká máa dára pé bàbá dára tó palẹ̀ mọ́ tó àjà agbẹnusọ balẹ̀ wọn kú o àsìkò oorun gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ti fi kọ́ òjíṣẹ́ náà sọ́dọ̀ kò fi kọ́ wa zuhur báwo la ṣe mọ̀ zuhur zuhur tí a bá ti tóun bá ti yọ tá a bá ti fèsì kíbla báyìí bojí wa yóò wá sẹ́yìn yóò wá sí ẹ̀yìn báyìí tóun bá tọ́jọ́ bá ti ń lọ bọ́tọ́ bá ti ń lọ bojí á máa reduce á máa reduce á máa reduce tó bá dé level kan kò ní reduce mọ́ kò ní lékún mọ́ àsìkò yẹn ni òòrùn wà látàrí ṣó ti yé báyìí nísìnyí torí ní tropical region tá a wà kò sí shadowless period níbò míì àsìkò wà tó jẹ́ yí pé tóun bá ti wà ní center zenith kò ní síbòjì kankan mọ́ but kò sígbà kan ní eré àtàwà wáyé tí ò ní síbòjì kankan but n tí ó máa ń ṣẹlẹ̀ ní wípé tí òun bá ti wà látàrí tójú bá wà ní zenith bòjì shadow kò ní lékún kò ní dínkù mọ́ á wà bọ̀rọ̀ gidi a gbọ́dọ̀ measure length shadow ń gbà yẹn tí lẹ́ǹtì shadow yẹn bá ti wá di pé ó change báyìí immediately. zoro ti tó ní ìsìn nǹkan bíi twelve forty five zoro ti tó lẹ́kọ̀ọ́ lágége o agége má lè má ṣàn bí nǹkan bíi twelve forty five zoro ti tó. now asri tí bòjì wa tó bá ti ṣe déédéé height wa pẹ̀lú bòjì zenith yẹn a gbọ́dọ̀ fi kún torí wípé ṣe àwọn pé rẹ̀súdà ṣàdó ti exist lé lórí ìyẹn ní sìn lọ síbi ten after four ó ti lọ síbi ten after four nísìn magrib tí òun bá ti wọlé ṣe àmọ̀ pé tí òun bá ti wọlé tán pupapupa kan máa ń wà ní pópó láti ṣàfọ̀k tí pupapupa yẹn bá ti disappear iṣẹ́ àti tó alfajr torí kurukuru tó ń wà nísìn ó ó ṣe bẹ́ẹ̀ rújú díẹ̀ but kò rújú nǹkan bíi five or three minutes to six nísìn alifajari ti tó but n tó bẹ́tà jù ní pé ó ó yá tán po kéèyàn jẹ́ kí six olú nísìn kó tó kásùbà dà wọlé àwọn so ó ń change ní peter mose ń gbogbo básìkò ṣe ń change fáǹfààní wa ni tó tutù bá ti dé òru máa ń gùn díẹ̀ ọjọ́ máa ń kúrú fáǹfààní wa ni a lè jí lóru kó gùn a lè gbàwẹ̀ lọ́sàn-án àwẹ̀ yẹn ó short ìbáda wa lóru ogun lòjíṣẹ́ lásàlá àṣàlà fi sọ yìí pé asọ́wọ́mù fi ṣìtá alghanimatu bàrídà àwẹ̀ nínú òtútù nínú ọyẹ́ ìfàtútù ni because ọjọ́ short ìnira ò sí torí tóru bá ń wà ṣe mọ̀ yìí pé omi ara ọ̀ máa fà mu ṣùgbọ́n tó bá yẹ pé inú òtútù ni sàrì tó jẹ kó tó máa fíìlì pé bọ́yọ̀ ń gbà rẹ̀ gan bá aago mẹ́fà ti fẹ́ lò àìsínú ti súnmọ́ so ọlọ́run bá fi ó ní bọ́lọ́run ọba fi ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì bá ń tọ́jú pé ení là á káyè yọmọ yìí pé fún advantage àwa ẹrú rẹ̀ ni ọlọ́run bá mọ́sá àjẹká lè take advantage yẹn so èyí fún <clears throat> àsìkò ọdẹ pàtàkì torí ìrun tá a bá kí kásìkò rẹ̀ tó tó kò sí ìrun yẹn ni àìkí ìrun kásìkò rẹ̀ tó tó àyàfi tó bá jẹ́ pé necessity ẹni tó ń wà nírìn àjò tàbí ẹni tó ní ozone sọlá tó lè azar ẹ̀yẹn lè dín ìrun kù ń Can you last one question?